ó ti lónà láti náírà owó àti méjì أعوذ بالله من الشيطان الرجيم هو الذي يبينكم في الباب والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح يقولون لولا ويقولون لولا 20 ويقولون لولا أنزل عليه آية من ربه وقل إنما الكذب لله فانتصموا من المنتظرين وإذا أذقنا الناس رحمة من بعد ضراء من ميدانهم وترون في آياتنا قل الله أكبر مكرا الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وتولى بهم وتولى بهم بهم طيبة وظلموا بها جاء جاريه آخر وجاءهم الموت من كل مكان وظنوا أنه أحيط بهم يعبد الله مخلصين له الدين لئن أنجيتنا من آته لنكونن من الشاكرين فلما أن جاءهم إلههم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن الحكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين اللهم ذكرنا منه ما نرسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المرسلين إذا دخل الناس رحمة من بعد ضراء مستهم من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون والذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وطلعوا بها جاءتها ريح عاصف وجاءوا بموت المكان وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين دعوا مخلصين له الدين لئن أجيتنا من هذه لنكونن من الشاكرين فلما آتيناهم فلما جاءهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم إنما بغيكم على أنفسكم مساء الحياة الدنيا ثم إلينا مرجوكم فينابئكم بما كنتم تعملون ثم إلينا مرجوكم فينبئكم بما كنتم تعملون الخير في المصحف الهادي ومنهجه الخير في المصحف فيه دخول لدنيانا وأخرانا ففيه دخول لدنيانا وأخرانا قوامينا إبها كقصد دائبة يلقى كل القوامين عند àkọ́kọ́ ti dá ibà tún kúrúkọ nínú àkọ́kọ́ ti dá ibà tún wọ́n ní kéru yàbò kọ́ máa lè mi fúrí kọ́ náà wọ́n lè fẹ́ ìrù yàbò kọ́ máa يذوقما لأيام فرقانا والذكر يذوقما لأيام فرقانا Òsíbi tí ẹ̀dọ́ mi èèyàn ti lè rú orí. Àgbẹ̀ irú bí ní mẹ́ta bí ní. Orí tí èyí tọ́lá ń wí o, orí tí ò ní tán. Tí èèyàn máa jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ. tí èyàn jẹ láyé tí ó fi jẹ lọ́rùn orí alálùbárí kanú àwọn olàmbàbá wa wọ́n bá fẹ́ túmọ̀ àlùbáràkà wọn lóore àjẹǹjẹ tán ìrìnjálùbárí kanú tí èyàn jẹ láyé tó tún jẹ lọ́rùn nígbó láti wá rí inú àlùkùránù àlùkùránù láti lè rí òun ni ìwé tí ọlọ́run fi lọ́sáyé tó fi ránṣẹ́ sáyé láti wá tayé wa gbogbo tí ń ṣe ìran oore jẹ́dà ó rí ẹ̀rú gbogbo ìta ríhùn láàrín tí sẹ̀yìn ẹ̀wá nígbà ayé wo oore síbi orí wọn lẹ́rin ta bọ́bọ̀ kò sí báyà balẹ̀ kò pẹ̀bẹ̀rù ọlọ́run sọ́kà àwọn èèyàn ṣùgbọ́n tó bá jó fi ọlọ́run ní tí gbogbo wọ́n bá tẹ̀ fún àrígbádùn máa yé ìdí ajílẹ̀ nípa ajílẹ̀ rí oore tí ó jẹ́ àjẹ́ ẹ̀jẹ́ tán fìlìmúsà fìlẹ̀ ààdì fìlìmúsà fìlẹ̀ ààdì ومنهجه ففي دخول دنيانا وأخرانا ففي دخول دنيانا وأخرانا nínú ìlànà tí alukùránù sílẹ̀ tẹ́mì àtẹ̀yìn jókòó sí yìí ibẹ̀ ní ìta Lájẹ sẹ́kù. Kúlé ayé wa, lájẹ tán káàrọ̀ ọmọdé ọmọ wa lóòtù máa jẹ mẹ́. Kúlé olókọ wa ní ìnà. Kúlé olókọ wa ní ìnà ìnà ọkọ̀ síta ìbátò. Gbogbo òfin àtọwọ́dá táyé ń gbé kalẹ̀ bí bá ti ẹ̀ ń ṣe rere tí ń jọ ọ̀kan lójú àwọn èèyàn. Pẹ̀lú kọ̀wá ní náà, ìdáná pọ̀ kọ̀ sí dáàrí ìbàtún. Lóró fi bá ti lọ òfin lọ. Ó ti parí. Síkírù yẹ púpọ̀ máa ń ẹ̀yà mi púpọ̀ náà. Wọ́n síkírù yẹ púpọ̀ máa ń ẹ̀yà mi púpọ̀ náà. Ìrántí tá a gbé lọ́yìí tá a jókòó tì í. Lọ́jọ́ ayé ti mulẹ̀ kọ́ máa ń yí lura wọn alukùránù wọn máa sẹ́kù ní àdéhùn ọlọ́run wọ́n fi kíkù ní ọgọ́gọ́rùn ọdún lọ́nà mẹ́lá ìkejìlélógójì ẹ̀ ìlànà lọ kó mọ̀ ébùdá lọ torí ìgbà mẹ́bí sí jíra ní ọ́fíkà àìsí sọ kùránù kalẹ̀ fún lẹ́yìn ọdún kẹtàlá tó ṣe jíra tó ti sọ kùránù kalẹ̀ ló tó ṣe jíra ó bẹ̀rẹ̀ pé méjìlélógójì wà tó fi mẹ́tàlá kù yọ́ máa jẹ́ yọ́ máa jẹ́ bí márùndínní ọgọ́ta kọ́ àti márùndínní ọgọ́ta Bọ̀díkì òhìẹ́ mú kọ́. Ó ti sábà. Èmi lè ní àtẹ̀yìn jókòó sí. Màá ní àyè. bàbá tí ń ń bí báwọn náà ti ń jókòó sí wa náà ní báwọn ọmọ ọmọ wa, àwọn jáwọn ní lè mọ́jọ ọ̀pọ̀ àrùn nínú ìsẹ̀mẹ̀ ayé wa ọmọ pàrún nínú ìdílé wa láti tó bí ọlọ́jọ́ járọ̀ ọmọdọ́mọ owó lè máa fi ṣe àkọ́mọ̀nà ó ṣeun ilé ayé wọn ọlọ́kù síbẹ̀ o orílẹ̀-èdè orí kùránù láyé ju ẹ̀yìn tí wọ́n fi lùgbẹ́ wọ́n gbàlùkọ̀ àrùjọ ẹ̀yìn ni lábá fi wájú ní tẹ́ tẹ̀lé ayé ọ̀bá ti máa dàmú báyìí ẹ̀yìn náà jù sí ọ̀rọ̀ra fi ibì kan kó ọba ní lọ́kàn náà àníkó ṣe jókòó sí bá ṣe jókòó sí yìí àti ara yè yìí sọ bí jẹ́ tí wọ́n bí bá pààsì ọjọ́ kan wọ́n á lápá àti ọjọ́ kan pé ẹwà kakùrọ̀ àrùn fún àjọ kan wọ́n lè pé wọn tó ráyè wá. báyé báwọ̀ ti gbé èèyàn lọ pé ìkọ́mọ̀ ti ṣe yá odò tí èèyàn kánù tí tí lábẹ̀ láyé bá òun láyé òun lọ tí ó tún ọwọ́ ogunlọ́gbọ̀ àwọn èèyàn tí a ti bómi ogun ayé lọ ó ti wọ́n lọ ó ti wọ́n lọ ọlọ́pọ̀ sàánú wa ni èrè tó wá ṣe fún wa àdúpẹ́ fún ọlọ́run alhamdulillah ṣe wá lẹ́mi tí ilẹ̀ ẹgbẹ́ kò tàbí kòrò àà tí ní bá àmọ̀ ṣe dúró yìí bẹ́ẹ̀ bá mọ̀lẹ́ lómi òjò ọmọ nílà ó nílà ó pẹ̀lú bá ṣe ń kéwù lára rẹ̀ ò ní balẹ̀ má ẹni tí nǹkan tí nǹkan bá bẹ lárẹ̀ olórí ilé tí gbogbo wá ṣe ìjẹ́ kálùkù ránù létí wá sáà dìjú jókòó wọ̀ wọ́n ó kéré sí ẹlòmíì yóò ti máa gbà yóò ti máa lọ máa bọ̀ torí tí ń bẹ lára rẹ̀ ọ̀jẹ́ mọ́lùkù ránù èsù ti wọlé tó ṣùgbọ́n ti wọlé sí ìyàn la kùránù ò lè gbé bẹ̀ wọ́n èjọ́ wọ́n èjọ́ gbé kọ̀rọ̀rùn àti tó jẹ́ pẹ́ni tí ń pè náà èṣùlò náà nàfàwọ̀ èṣùwà náà tí ń ké kùránù wà ìṣòwò wà ní wọn wà òwò ọ̀gá máa wí fún pé iṣẹ́ máa ké tá a máa fi sá náà lọ ké ṣùgbọ́n kèrè sáà ń fẹ́ máa ké Wọ́n àmà adájọ́ wọn kákọ̀ máa fọ̀rọ̀ ẹtí ó. Wọ́n yóò tó bẹ́ẹ̀. Èyí wọ́n ló ké sáàbì sá lọ. Sáà ni wọ́n. Ẹ̀sùn ọ̀nà ọmọ náà. Tó náà ní tó fi pamọ́ sínú ilé. Láàbá tó lọ ọkọ̀ sọ́lá. Àbá tí ó lòdè wá àti ó níye ó tí ó sàn án. Tó tó jáde. ilé ìjọba àti kùránù tí ẹ pé àdìjànà ọ̀sà lọ kà á pé ẹnu ẹwọ̀ ń bẹ̀ ń wó ìyóò la fi ń bẹ ọlọ́run wọ́n yọ alùkùránù nínú ọ̀rọ̀ wọn ọlọ́run. yóò lè máa bá wa lára mú bá wa lẹ́jẹ̀ mú kó sì máa ìtọ́sọ́nà ká ní ìláyọ̀ fáwọn jọba yóò ó ti gbà kálùkù wá bá rán tí òfin nú ẹ̀ tàwa mú lò ààyàn ìgbà lẹni tí ń ké àtàwọn tá ń gbọ́ ìgbà yẹn la tó láyọ̀ àmúgbò tàfsírù ọdún yìí pa kankan jẹ́ kìí sọ pé kò tí ìtò lọ́pẹ́ pọ́ bá fáwọn àfáà lówó wọn náà wú ẹ̀ Nígbà wo tó lọ pẹ́ ní ìgbà tó ọba tó mú lò, bọ́ọ̀ bá bá lówó tó bá rí ó fún, ó ju owó ti ẹ lọ. Ó jù lọ, pé èèyàn bá lè rí tó lè jèrè làáyà àdíyà lọ́wọ́ bíkà, lọ́dù láwá ìdá khairu min humur náà bí gbogbo ọgbọ́ ẹnu alẹ́bìnrin bọ́lọ́ bá lè torí ọ̀rọ̀ ọ̀tẹnu ẹ ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ ọ̀fẹ́ni kẹ́mọ̀nà ọmọdún pàdánù alùkùnrán ó lóore jù kí wọ́n lọ gbé ọkọ̀ olóso bí ní ìsìn ẹ̀mọ́ dáwọ́ méjìlọ́fà ó tó ẹ̀kọ́ tẹ̀lé ìtọ́ ọgbà lọ́dọ̀ lọ ẹgbẹ́ ẹgbẹ́

ìgbà parí sínú èyí tá jẹ òun lóore ọlọ́wọ́ adúgbà fún ọ látàrí yọ látàrí orí rẹ lórí wa a ń rí bá lọ ma ti kẹ́lù kọ̀ọ̀kan wá táwọn sàfaradà mímọ̀ jókòó gbọ́rọ̀ ọlọ́run ibi ayé sọ̀rọ̀ wọ́n lẹ́yìn ọ̀sẹ̀ tí ó jókòó dúró ìfẹ́ àjókòó sí yìí ayé òrójú tọlọ́mà mo lọ ayé tí ó jù tọlọ́mà nítorí tó lè rí wọ́n di ọmọ nà pàṣọ́tẹ̀ ọmọ mọ́rùn ah, àbí rẹ̀ Sùmọ́ yóò fi ọkàrẹ̀. Ibi ọkà wa mọ́nà. Àlùfọ́ aláyé ìwà là ń gbé lárúgbẹ. Ayé ìdíkàlù sí wà là ń bàbà. Ìta àbí wọ́n sanwó ẹ̀ olè sí wa. Báyìí làbọ́ máa lọ kọ̀ká owó tá a sáàbù wá kọ́wọ́wọ́ tẹ. Kò sí ronú wípé ó dijọ́ mélòó nínú ọ̀sẹ̀ yìí tí mo rí tẹ̀kìmí látò ìráàmù bá pé. Wọ́n tí ó fi ìjọba àjọ ọmọ tẹ̀kìmí látò ìráàmù. Òun náà ni ọmọ tẹ̀kìmí látò ìráàmù ara ẹ. Wọ́lá ìdínà yàgùnbá wà láàmà lọ́wọ́. Àwọn àwọn tó sì lè mọ́jú tó lẹ́ tó kéwù. Lájọ́ owó àfún, toró lọ́mọ ẹ̀ka Músàbù, wọ́lọ́mọ Músàbù, onímọ̀ ẹ̀kìní kan tó pé ẹ̀ká ti kírun ni, ẹ̀ká ti kírun, ẹ̀ká ti kírun, àfimọ́lúgbọ́, bọ́lá àwọn àtìbárúgbọ́, tàbá ti bá rùkú, rùkú, tó wá jọra wọn. Ẹjẹ́ wọn náà máa ń fi, ẹ̀rẹ́ bá kọrin tí ó súnwà, ọlẹ́ àwọn ọ̀fẹ́ tí ara ẹ̀gán gbọ́, wọ́n máa fi gbọ́ kórin tí wọ́n kọ yóò ìgbé tó ti jókòó mẹ́ tí ó ti pé irú ó ti jókòó ó fi owó yíyà wọ́n tún fẹ́ kọ́ ọmọ etí ẹ̀ẹ́dú ẹ̀ láàrin iṣẹ́ látọ̀láwọ́ akúgbàrù ó gbé ọwọ́ àti ìwé wọ̀tọ̀ ọ̀gán ṣọ̀gánrù ṣọ̀gbọ́n òṣèlú pé máa múrù

ẹ̀kọ́ àníyẹ o ṣùgbọ́n wà mọ̀ gbọ́ dé èmi mọ̀ gbà mọ̀ dé ó fi lórí jímọ̀ yìí dáhùn kí jímọ̀ ẹgbẹ́ tí wọ́n sọ fún apá àmẹ̀lẹ́ta kan ó ti wà ń bẹ̀ àwọn ó ti gbé fáìlì tí wọ́n fi máa kọ̀mpútà lùkù ń gbé wọ́n tó retí kí wọ́n pẹ̀lú kó gbóhùn lè máa mú wọ́n gbọ́ bá ti gbóhùn ẹ̀ dìde kọ̀jẹ́ èèyàn bá jókòó mọ́ sáájú tí ń retí ìlú wọn ní ládẹ́ tí kí wọ́n máa kọ́ ojókòó ó retí pé ìlú bẹ̀ẹ̀ tó wọ́n pè lù wọ́n ti máa kọ́ ládàá fún kó ti ṣe kíni iṣẹ́ ìdí ayọ̀ owó ti kọ́ fún wọn ẹgbẹ́bí àtàrà wà iṣẹ́ ìdí ayọ̀ tẹ̀síbú àbá ara yìí ṣẹ́bẹ̀ wọ́n ti akọ̀ ládàá a sì tún kí wọn náà tọrọ gbóhùn òdìdé àtún lè fi wé ẹni tí ò tẹ́ kíni tí ò kírun sọ́dá ti ẹ̀dìdẹ́ ń bẹ̀ lọ́wọ́ kírun a lè fi wé ẹni tó wọ́n òdìdẹ́ tó ní bó ń kírun ẹ̀bá kírun lọ́jọ́ra wọn Lọ́wọ́kíhù dùnìyàná. Lọ́wọ́kíhù dùnìyàná. Kò sí tó bí i wípé ayé wa lọ́bàbàrà sí wa. Òun là ń gbé bẹ̀bẹ̀. Àwa ń fi ẹ̀sìn wa san owó ayé tàwa. Àrùbá alẹ́sìn wa, àti àti ẹ̀sìn gbòòlù sẹ́kùn mọ́. Wọ́n bẹ̀rẹ̀ yí afẹ́sùn gbọ́ pàdé wọ́n bá ṣe bóò ṣe wọ́n bá yẹ ìṣù gan yọkà àwọn èèyàn máa béèrè pé irú yìí ẹni tó bá gbọ́ bẹ́ẹ̀ ṣe kí tẹ́lẹ̀ díẹ̀ tó bá ya wọ́n máa béèrè pé sẹ́rù mú tá máa kí jọ náà kí náà ni wọ́n sì kí tó bá ya ó sì lọ bẹ́ẹ̀ tó bá ya ó jọ́ kẹ́yìn jọ́ kẹ́yìn orílẹ̀-èdè ìlàlá lónìkan ni wọ́n padà kẹ́yìn bá kìyàtù sọ́ọ̀lẹ̀ ha òun ni wọ́n tẹ́kù kẹ́yìn nítorí ọlọ́run bá sì fẹ́ lu ayé bolẹ̀ tó bá kù àwọn tí wọ́n wí kẹ́lùmọ̀ yìí láyé ọlọ́run ọ̀rọ̀ àtẹ́gùn òkè pé kọ́ wá káwọn pò torí pípa ayé rẹ̀ ni wọ́n bá sojú ẹ̀ kìí sóríire tí wọ́n mọ́jọ Wa fúwa ni níjọ jágbàjàgbọ́ ọmọ gbowó àgbàdo lọ́wọ́ lébèrèdè ìwà ni ó ṣojú ẹ̀ ṣé torí ẹ̀ dùdúgbì náà ni. Ah, ìjọ ni tí gbogbo èkó ń rìn gbogbo tó ń tó ń fi kánú ní ọ̀pọ̀. وقال الإنسان ما لها الله ìké ọlọ́wọ́ ọlọ́run kọba tó ẹ̀dá lórí fàyín ọlọ́run láwà àwọn olùgbọ́ àwọn tó jèrè dáadáa lára wọn ọlọ́run bá ní ṣàánú wọn ọlọ́run ara wọn sí ọ wọ́n lọ ọmọ fi máa mọ ẹ̀dá èyí ṣe wá láǹfààní nínú ọlọ́run tó mọ̀ wá gbogbo ètò mọ̀ wá ọlọ́run torí kò sí yọ́ sàmọ̀ kankan ó lè kéré jù ti ẹ lọ ìwọ́n lè pọ̀ ọmọ jù lọ kò sí jàmẹ́ bí ma tèmi náà ṣe kéré tó ìrìn mi ti rìn mi náà sí tèmi jù ti ẹ lọ tó ṣe wà nú tó ṣe wà láyé nú èyí tí ó wà gbogbo tó fi mọ̀ wá ọlọ́run yóò wúlò fún ọ lọ́wọ́ lọ́rọ̀ àgbọ́yé tó sì jẹ́ lè máa lò ọlá àti tóbi ìrìn ọlọ́run ibi a ti sinmi lánàá wọ̀nyẹ̀ fún lókẹ̀lẹ̀ olè Ibi a ti sinmi ni wà máa kánà náà so, ilá ọmọta wa bídàtà. Wà máa kánà náà so, ilá ọmọta wa bídàtà ọ̀pàtàlàkú. Ibi ọlọ́run tí ó ń fi bípìlẹ̀ ẹ̀sìn ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣe bẹ̀rẹ̀. Tí ń dọ́rọ̀ padà fún ọgbọ́n ọmọ pé ayé ni wọ́n fẹ́ gún ní agbóró ayé ìtàǹbàbà yìí ni kìí sáyé àkọ́bẹ̀ ẹ̀dá ayé ìtìran ti yín òun lẹ̀yìn pọ́pọ́pọ́ eégún lẹ́gbóró ẹgbà pọ̀ ọ̀sán dandan ni ìmọ̀lẹ́ wọlé dé láyé ìtàǹbàbà tẹ̀yìn ni ṣùgbọ́n tó wọn bá ń pàtàn àkọ́bẹ̀ ẹ̀dá ohun tọ́lọ̀ ń dá wọn lórí tàwàhídì mọ́lá lọ́kẹ́ni lọ́lọ́run dá bàbá wa ádámà kò tún síyà kọ̀sẹ́ lóbi eléhùn pé ah, ẹni àwọ́dùnlé ìsáàd wà ádám kápẹ́ ọmọ èèyàn àlèsánù lè agbàl ọmọ èèyàn kápẹ́ ní àkọ́kọ́ tọ́lọ̀ nǹkan dá tí ò níyàn kélébú ọkwá adama ni ó wù kólórù ọpá adama ni ó wù kódà yóò pa adama ni ó wù أبوهم آدم والأم هوى أبا بابا Bàbá bàbá bàbá jó lọ́dà sí ọlọ́ ní gbogbo wọ́n máa tààrẹ wáyé ìlà àdá. Àwárù sí ní àwárù ní yá wa, kò léwò níyànú. Tí ọba ti níyàn, kí ó jẹ́ olóòtàwà ládámà. Inú òbí mọ̀ pé ìpínlẹ̀ ìpìlẹ̀ gbogbo ọmọ èèyàn ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan náà ìpìlẹ̀ ọlọ́run nìkan ni wọ́n máa ń sìn kèéso òsà ọba lẹ́rìn ìpìlẹ̀ ebi ebi tàǹtì ẹ̀ náà sọ wípé ògùn tọ́n kó sí èèyàn ni. lọ bẹ́ẹ̀rẹ̀ ìtàǹdà ọ́bì lọ bẹ́ẹ̀rẹ̀ ìgbàtí ẹ̀ fi sóhùn lẹ́nu. Ah, oní ẹbọ ní ayé ayé jẹ́ ayé ìtọ́ ọlọ́run tọ́rọ ọlọ́run dá gbogbo wa sí yìí ìmọ̀lọ́run wà máa kẹ́rẹ̀ náà ìlà ọlọ́run ní ọ̀sán wa ọlọ́run ní gbogbo èèyàn nígbà tí dá wọn wọn ò jẹ́ nǹkan kan ju umar kan lọ àlùmọ́ tàfíì umar tó àlùmọ́ tó ni àwọn tí a bẹ̀rẹ̀ ayé tí a máa lọ ọba tí ní kí ni sínú náà bàbá wa dámà rẹ àwọn ọmọ ẹ̀yẹ lórí lórí tàfíìs ìmọ̀lọ́lọ́kan òun ló gbé gbogbo ọmọ ẹ̀lẹ́ lórí tó tó di wípọ́ wọn ọmọ ànábì ẹ̀kọ́ sínú ẹbọ ọmọ báyìí dúkọ́ tó lẹ̀ mẹ́ lẹ́yìn ní lẹ́yìn ádámà ní gẹ̀ẹ́sẹ̀lẹ́ ìkàlọ́lọ́rùn ti wí ọpọ̀ ọlọ́rùn kọ̀rán nígbò mí ọlọ́ni káàmì lẹ́sù ó mà sáwá ìdà káàmì sọ́bà azọ̀lọ́wù ọmọ ní nǹkan ṣe pẹ̀lú túmọ̀ ẹni kó ní àyànṣe wọ́n ní ìsìn ọlọ́ni kánàlá sùúrùmà sáàwà àdìgàtà gbogbo àwọn èèyàn gbogbo èèyàn nípìnlẹ̀ wọn ìjọ oṣù ìjọ ọgbàgbọ́ lónà ọ̀kan ṣoṣo ọlọ́run ni wọ́n Bàbá ṣe. Ìtọ́lọ̀ ibi pé ọlọ́run Nígbà tí a ń jẹ́ ìjọ ìgbàgbọ́ tí a ń gbọ́ ọlọ́run kí ló Ọ bụ padà sí ilé ayà táwọn kéyì tó fi mọ́ tobi. bí ẹgbẹ́ na mọ́ bẹ̀rẹ̀ olúwa máa tá na náà sò nílá ó mà sánú àrídá ìjọ ìjọwọ́ ń gbọ́ kan ṣoṣo lọ́wọ́ èèyàn fi wá gbá wà ìwọ pé ojú ọ̀nà

táwọn bá fẹ́ ké àwọn òpè káàna náà tún màtà ń wá ìdà sáà ń fàtàlà fún àwọn òpè fàtàlà fún tọ́wà wọ́n fi ọmọ fi kún فبعث الله نبيين مبشرين ومنذرين olóbi kìrá yẹn lọ́dọ̀ wọn torí tó àbá yẹ́sẹ̀ tí ó níbi ìgbàgbọ́ tí wọ́n kúrò níbi ìmọ̀ Ọlọ́run lọ́kan kílọ́fẹ́ bí káwọn òjíṣẹ́ ayé táwà kéènà ní ṣúlátù Yunus àtàwọn àwọn ayé ayé àfi jẹ́ ní ẹni ọlọ́wọ́ ní wọ́n yẹ fẹ́ wọ́n èrè tó ọ̀nà ìgbàgbọ́ wà láwọ́lá kẹ́lìmọ̀ tó ń sábà kàtí ní rọ̀bí ká ẹ̀sìn ìgbàgbọ́ ìgbọ́lọ́ ọlọ́kà tó sóbi pílẹ̀ òun ló mú nínú ọgbà tí àwọn Al-Qur'an Ìmáàmù Jariru Tọ́bàrì nígbà tí ó ń tó ayà yẹn ọkọ̀ ọ̀rọ̀ sí Abdullahi abúlé Abbas tó gbà wá ó fi ẹ̀ ó ní kánà Adam kánà bẹ́ẹ̀nà Adam ní sàkáání ànábì ádámà àti ànábì nóòfà aṣára tó ń kùrù ọgọgọrùn ọdún mẹ́wàá one thousand years orí bẹ̀rẹ̀ àríwọ́n ànábì ádámà ti lọ tán kí á ní òó tó dé lẹ́yìn ẹgbẹ̀rún kan ọdún ni Lọ́rọ̀kọ́ jìnà. ní bẹ̀rẹ̀ àrí wọn kí láàá fi tẹ̀lé ó ní gbogbo sàkáánì ànábì ádámọ̀ yẹ tí ẹlẹ́ ọba ànábì núù dáàtè ní ẹgbẹ̀rún kan ọdún kúnnù húnmọ̀ aláṣẹ̀rí àti nínú ṣùgbọ́n lẹ́yìn nígbà ayé ànábì núhùn yẹn ẹ̀kọ́tàlàbù èmi ẹgbẹ́sẹ̀ fún olójú ọ̀nà tí ń bọ̀ látorí ànábì Adam bàbá àtọ̀ lọ́wọ́ nàbì yìí kò bá ṣe ní náà wà mọ̀ bẹ̀rẹ̀ olówó agbójì sí ọlọ́run tí wọ́n pọ̀ láti pọ̀ gan ó lé ọ̀ọ́dún wọ́n lọ ọdún lé mẹ́tàlá tàbí mẹ́lá nítorí iye tí ń bẹ lórí ọ̀kan nínú wọn pé sànẹ́bí ọlọ́run ni àbí èsì ànẹ́bí ọlọ́run olùlùkùmọ́n òní ó fi pè ní ọdún lé mẹ́tàlá tàbí mélòó tàbí mẹ́lá lórí ti lùkùmọ́nù tí iye ń bẹ lórí pé sànẹ́bí ọlọ́run ni àbí rọ́jùlọ́ sọ̀rọ̀ ohun tó bínú gbogbo ohun tó pilẹ̀ ìsẹ̀mí ayé ọmọ èèyàn ìmọ̀lá ọlọ́kan ni wá lórí ànábì lóhùn olúwa ní yapa Báwọn ilé òun yapa, tí ó yapa lọ, bọ́ọ̀bá tó ní lẹ́yìn ti ànábì núhù ẹ́ẹ̀tò àátùsọ fún ọ pé àwọn tó rọ̀ sẹ́kù lẹ́yìn àǹsọ parẹ́ àwọn tó yapa tó bomi tú fọ́ọ̀nù parẹ́ àwọn tó sẹ́kù tí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tí wọ́n wá ṣe àwọn táàkù yìí lẹ̀ wèsẹ̀lẹ́bọ̀n àwọn ẹlẹ́gbọ̀n wọn ti fomi tún fáánù ló ti fi parẹ́ yẹn ó bẹ̀ fọ́pìlẹ̀ wa àtàkọ́kọ́ àtẹlẹ́kẹ̀jì táyé tàbẹ́bì núhù tọ́lọ́run sẹ́kù olùgbàgbé òdòdó ní ẹ̀wọ́n náà wọ̀rọ̀ náà nígbà núhù tí sọ fọ́mẹ̀ wípé rẹ̀ ọmọ mi máa bọ̀ wá wọ́pọ̀ pẹ̀lú mi wọ́pọ̀ pẹ̀lú wà nígbà omi ọ̀sọ̀ fún ọmọ tó wà látà fún ọmọ àdìkásílì wọ́n wọ́n lọ pọ́lọ̀pọ̀ láwọn tẹ̀fẹ̀lẹ́ o ó bẹ̀ tó gbọ́ àwọn tí ọkọ̀ tí ọkọ̀ olúwò gbé kí ó tẹ́ kù tẹ́ ẹ̀kùn omi parẹ́ wọ́n èsè bomi ní tó bá jẹ́ pé bomi ní wọnú ọkọ̀ ń dọ́nà ẹ̀ tẹ̀fẹ̀lẹ́ wọnú ọkọ̀ ní ọmọ inú rẹ̀ yọ tí kẹfẹ̀ yí bá wọ ọkọ̀ níjọ́ náà bàbá ẹ̀ṣẹ́ gbìyànjú ṣùgbọ́n kọ́ lẹ pé gbogbo kẹfẹ̀ rí lápàárẹ́ kí ayọ́kún lè bẹ̀rẹ̀ lórí tawhid káyọ́kún lè padà bẹ̀rẹ̀ lórí ìmọ̀ ọlọ́run lọ́ka Kọ́lá ní ọ̀rọ̀ rábì látàtàrà alàlágbì nínú ní káàkiri ìrìnàjá ìyá rọ. Àdó àwọn ọ̀kàrí. Àdó àwọn òwúrọ̀ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀, ó lè lè ọlọ́wọ́ ọba mi ó. Gbogbo tí ìṣẹ́lẹ̀ àwọn tẹ̀fẹ̀ rí, táwọn tí ọ̀gbọ́n lọ́kàtọ̀ tí wọ́n ń gbé àtàwọn àti dúkẹ́ àwọn ọlọ́run ni mọ́sẹ̀, olúwọ̀ ọlọ́run mọ́sẹ̀ kàkàkùn. Gbogbo wọn náà parẹ́. Torí pé rẹ̀ ọlọ́run ń ṣàzàrò tó a bá ń sẹ́ wọn kù. Bí a bá tún padà ń sayé lọ wọ́n lọ sàwọn èèyàn nu mí. Àjìlá ń kàfàrà bó kí ìkẹfẹ̀ rí, ó lè bí wọ́n máa bínú. Ó lè bí máa rí. Olóòfin mọ̀ pé àwọn tí a sọ̀ kalẹ̀ jẹ́ẹ̀sẹ̀ wálẹ̀ hàmù sáàmù yáfúrú gbogbo tí tó padà ajé lónìí lára àwọn ló ti ṣẹ̀ wọ́n bá ní òun wọ́kọ̀ olórí ire là ń tó bá ní òun wọ́kọ̀ tó àdámọ́ ara ó mú àwọn fi tí a fi gba kan lẹ́nu níwà a fi kó yíbi ìtorí ká ilẹ̀ sẹ́kù fi tí a lè sẹ́kù máa tó fi tó máa kólé ayé owó náà ti pa mí látẹ́yìn ajá nàìjíríà ní fi mú abóògùn mẹ́fẹ́ sí ìwọ́ dídá èyí tó wọ́n máa ń ṣe ìrìnlẹ́rìn wọ́n bá tí ń ṣe gbogbo ayé náà lọ́mà kó sí ọgbọ́dọ̀ sí sẹ́kọ̀ọ́ mara gbogbo ènìyàn bọ́mọ èèyàn ó ti gbọ́ra ọ̀bọ̀ bá ti tó lè gbọ́ra ọmọ tẹ̀lé káàmá ṣùgbọ́n ajé òtò bẹ́ẹ̀ òtò bẹ́ẹ̀ ìtàn ẹ̀mí ló ń fún un lórí atúntí ẹ̀ sì ní ọwọ́ yìí tó tún wù ìgbà àti ìmọ̀ bá ṣe sọ lọ́dún tí ń mú ẹ̀ẹ́kẹ́jì ẹgbùn kẹ́ẹ̀sáàkùn ilé òun bàbá sọ̀tẹ̀ ń lé ó tó kẹ́ tó ṣe ọjọ́ ọgbọ́ àgbàdàmọ́ àti ẹni òun náà ní dáadáa láwọ̀ òun náà ní dáadáa wọ̀ dáadáa tí ẹni pé oníwàfà oníwàfà a máa ṣe a máa ṣe bó ṣe tọ́ sẹ́ni tọ́ bá ní ọmọ mojú olówó ẹ̀ hmm, ajálélé táwọn ẹranko ní òsì kíni wọn ní bá sọ tán gbàgbọ́ lẹ́nu àwọn a anábì Sulaiman ńgbà gbé omi kan wá fún pé kó mú ọwá ń gbà màrà lọ́dọ̀ gbogbo gbogbo tọ́lọ́ndá ọgbà lọ́dọ̀ àwọn ẹranko ọ̀wá ń rí ẹranko bí ọfẹ́ ẹjọ bí òkété tọba jẹ́ ìsín jẹ́bẹ̀ léde lágbáwá náà ní jẹ́bẹ̀ bí òkété ọ̀dọ̀ wa. ọlọ́jọ́ kọ̀wáárí ọwọ́ ara ọ̀ràn ẹ̀sìn wọ́n fún fúdù lọ lọ́gbẹ́ á wọ́n ló lè wá sọ ọba fún wa ọlọ́ọ̀kẹ́ wọn àfáwọ́ o ọwọ́ agbé ogun ọwọ́ wa lọ wọ́n ní bọ̀ ọdọ́dọ̀ ọ̀rọ̀ ajá ni o. wọ́n ní bọ̀ ọ̀dọ́dọ̀ uh, kúrúbùsù ó jíṣẹ́ sùlàìmánà fún anábì sùlàìmánà ní gbé ọwá ọfẹ́ ẹgbẹ́ ọ̀sọ̀rọ̀ à kúrúbùsù ní ìwọ ẹ̀sìn ìwọ ní gbò orí ẹ̀ tó gbé lọ lọ́sọ fún pé wà lọ́sọ fẹ́ tọrọ pé mo ní ìwà o ṣe ẹ̀sìn ti padà lọ ọlọ́jíṣẹ́ fún ànábì sùlàmánù pé tọ́ ẹni ọ̀rọ̀ mi sí olóhùn ọ̀wà àhà làmánù mìíràn ọlọ́hùn ọ̀dà mi wá. wọ́n máa ń gbàṣẹ mi èyí kò tí ọ wá yóò tó wọn wá ìwọ ajá ìwọ náà tún yára ọ̀yọ́ wá lọ sáwọn kò wọ́n níbi òkè tí ẹ̀kọ́ ẹ̀bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù ajé òṣèlú ẹ̀wọ̀n wọ́n fi ń gbé bí òkè tí ẹ̀kú fún ṣùgbọ́n. na nàfẹ́ gbò tíṣẹ̀ ẹni tí ó gun orí ha ní akọ́rá ṣùgbọ́n gbà tí ti wá bọ́ọ̀ wá wọ́rọ́ nù ti pálófò ẹni tí o fẹ́ yín gbé ọdẹ́ mi nínú àmì ṣe ó fẹ́ yín gbé wá ìwọ ajá láti ọ̀pá àjẹ́sí ti ó dáa inú tọ́jà fún mi pé zanzúdíra yẹ̀sẹ̀ tọ́lọ́wọ́ ẹ̀bá ní mú kàwé ìwò bí ìfẹ́sùn lè tóbi tó yóò kò kúrú ma bí ọ̀sẹ̀ ẹ̀mí lè gbé yóò kò kúrú ma àwọn tó wọ́n tó dá máa jánu mọ́yọ́ kéré káfẹ́ ọba ní zanzúdíra ara tí ó sírò ẹ̀ mọ́nu pé tọ́ba lè rí bẹ́ẹ̀ tí wọ́n ajá bá rí bẹ́ẹ̀ tọ́ba fi lè pa nǹkan tọ́ba lè sọ fún pé bísí tó lọ mú nǹkan wá tó sì gbédé tí ọ̀jẹ́ ń bẹ̀ wọ́n lọ dákọ̀ ọlọ́run sí kọjẹ́ ìdákọ̀ ọlọ́run sí kọjẹ́ tó bá gbé tó rẹ kó ọgbọ́ jáde mọ́ tó jáde mọ́ pé lọ́ wọ́n yóò máa ń ké mọ̀ wọ́n lọ́wọ́ bó ṣe máa ń ta ní ẹ̀ tọmọ tọlọ gbé a ọwọ́ agbébé ọyẹ ń tọ́ gbébé wò kọfẹ́nu kan àwọn ọmọ náà dákọ̀ ọlọ́run sí kọjẹ́ ọkọ̀ afọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti débẹ̀ tó ti rọ bóyá ẹsẹ̀ rẹ̀ ló ti hàn jẹ́ ó lo ìtẹ̀lé fẹ́ni bí ló fi gbé padà ara ẹ̀ lọ bá fún ọ̀pá fún ọ wá má jẹ́ filẹ̀ fún. má jẹ́ yọ̀dẹ́ fún. ajá ní ó ní wàfà. kó mo máa fojú kúkú ọ. yọ́n máa wò ajọ́ máa wò yóò sì bí lóko ní ọmọ àwọn ọmọ àwọn ọmọ yọ́ máa sẹ́jú yọ́ máa sẹ́jú náà máa wọ́ ajá ó ṣe pọ̀ ó sì lọ́bọ̀ kúrúmùsù oníwọ̀ kúrúmùsù ẹ̀mọ́ nù ní ọwá àá oníṣò tọ́pá tí wọ́n ní mọ́sù ń ó sì lọ́bọ̀ Sulaiman kúrúmùsù kí a lọ fọ́lẹ́ra kí lọ́dọ́ tó fi tẹ̀lé ní àkọ́kọ́ èsì tí mọ́ rántí ọlákọ̀ọ́kọ́ àà ah, kúrúkúsù ní ẹ̀lẹ́ pè àkámọ́ dáhùn kí láàájú ní kí láàájẹ́ oníṣùgbẹ́ ní ẹran onímọ̀kọ ìtẹ̀lé rẹ̀ kéèsẹsẹ́ yìí ni mọ́kọ̀ wọ́n ní kí ló dé náà ẹni tẹ́ ẹran tí ò lójú sí ẹni wá gùn ẹ lọ́wọ́ rẹ̀ dámọ́ sálẹ̀ ẹni tí ń ságẹ̀ mú tí gbóúnjẹ n'iji ilé ẹ̀rọ ń gbé náyọ̀ yóò tún tá ní ìpàdánù tí ó lọ ní kébì ogún fi máa bọ̀ àgbẹ̀ bọ̀ ìjọ ọ̀jẹ̀ ń tẹ̀lé nu ṣùgbọ́n ajá ń tiẹ̀ òun ló wà fà nígbà bá ní ó ṣe ní ó ṣe ẹran mo ti mọ̀ pé ní ṣe kankan ṣe mí tí tó ọba tírẹ̀lì ajẹ́ ẹ̀dẹ́rẹ́ ọba fi sọ ọmọ yóò jókòó sí tó fi dé ràpò lọ́dọ̀ ẹ̀ kódà tí ẹ̀ka bá fẹ́ dọ́dọ̀ ẹ̀ yọ ọkọ̀ àjọ ọkọ̀ kàgbà tí ọba kọ lẹ́kọ̀ọ́ débẹ̀ ọmọ ń gbẹ̀kọ́ ọkàn léwu kọ́ ọmọ sinmi kọ́ ọmọ pé àrùn ní ajá ló fi lọ ra já o ó lè pé ah, agbọ́rò ni ajá ń tàbùsírò lónìí ní ti lọ rajá lọ́la tàbùsírò pé kọ́ lọ rajá o torí ewu tí ń bẹ ń bẹ pọ̀ ó lè rà á tó o bá fẹ́ máa fi sọ́dẹ kò sí ìwọ̀n bẹ́ ó lè rà á bóyá o fẹ́ máa fi sọ́dẹ ẹ̀ kò sí ìwọ̀n bẹ́ ṣùgbọ́n tí ọba ti dé lóhùn tó ọba ti lájá lé kírátù méjì tó tó òkè wúdù ọmọ òkè wúdù fúgbó òkè ó rè é náà òkè ó tó wà ní sóbì òkè kílè pẹ̀lú èyí náà mọ̀ tóbi tí ládà ẹ̀rọ tó tó máa bá kú oòrùn sí èèyàn kí á lóòkù ládà tẹ́lẹ̀ ní ìdẹ̀ tó kùta káwàá pẹ̀ kí òkè kéré tó tókè kó kú wọ́n ní olófin léwu kí lọ́ máa bọ́ a máa ṣe tí wọ́n máa bọ̀ ṣẹ́jẹ́ sí lọ́ọ́ bá àwọn bàbá alágbẹ̀dẹ wọn bọ́ ọ ṣe gbọ́n àdúgbò kò pé ọba fẹ́ máa dé nǹkan ọmọ adé. tàbí nǹkan méjì ọkọ̀ olùfúnra ni. orí wà máa káàmì ọ̀nà ìṣúlọ́wà. Sàlàfún, ọlọ́run ní bí àṣẹ ń bọ̀ nú, láàfi tó rí ànábì inú wùlà kìdébẹ̀. Láti sọ̀rọ̀ dọ́rọ̀ ajá tí ń bára wọn ń sùn nínú ojú omi, ìtọ́kàjá nù Ọlọ́run wọ́n padà, wọ́n nígbà sọ̀kalẹ̀ kan. Lẹ́yìn àwọn àbọ̀rìṣà tá ti parẹ́ tínú tó tún dá ayé padà ń gbọ́n sọ̀kalẹ̀ sórí ìgbàgbọ́. Nígbà pààrí ọ̀ká kèfè ní wọn tẹ́lẹ̀ lọ́bẹ̀ lọ́hùn pé wọ́n pa wọ́n rẹ́, mo ti dàmú tó lórí wọn. Ìjẹ́ èèyàn ṣe fún ẹgbẹ̀rún kan ọdún. Ó ti àgọ́kọ̀ ọdún pẹ́rẹ́ lẹ́ẹ̀fẹ́ wá sí. Wàmọ́ àmọ́nà mi nù hún ilá kọ̀ọ̀lì ọlọ́run náà sọ gbàgbọ́ ní wọn títí níbi náà gbàgbọ́ sí òtí tó kọ́ wọn lé pé ọ̀rọ̀ wọn jẹ máa ẹgbẹ̀rún kan ọdún tí wọ́n tún fi sọ́ di ẹlẹ́kún nígbà tí sáà ń sunkún wọn ìyàlẹ̀ ń fà yìí. nígbà tó bá wí lẹ́yìn àwọn àjẹ́ gbogbo mẹ́tọ̀dù mẹ́tọ̀dọ́lọ́jì ọ̀pẹ̀jì tí èèyàn mọ̀ láyé táàfi ṣe wáàtí nínú wúlò olùkọ́pẹ́ wọn ẹ má bù mí pé mo pọ̀rọ̀ ìpèlè lórí àwọn tó jẹ́ pé ìní ìdá òtù wùm lẹ́ìlá wà náà ara pẹ̀pẹ̀ wọn lọ́sàn nígbà tí òtún òtún gbọ́ mo tún lọ lóhun lóhun lé ẹnìkọ̀ọ̀kan wọn títù ọmọ àmọ́ wọn lé pọ́pọ́ wàhálà lórí wọn kò lékùn kẹ́kẹ́ jù pé wọ́n sá fún mi ọkọ́ ní gbogbo ọgbà tí mo bá tún pè wọ́n pé ní ọlọ́run mọ́ mú ẹ̀ṣẹ̀ wọn bá ń dárí wọ́n èyí tí wọ́n fi tàmí àdúrà àwọn oṣù kọwọ́ betí ni Wọ́n tún wò pé ní wòká ilé ọjọ́ ó ń bì wá ní wọ́n tún daṣọ bojú pé àti ẹ̀fẹ́ ní ọmọ pọ̀ wọ́n ju wa. Wọ́n tún wá máa rí ẹ̀yìn dá wọ́n sì kiri máa káì. Wọ́n ní síta gbangba wá sí ìta gbangba mo ṣe sí títí títí tí mọ̀ ń káàkiri ojúlé lójúlé. Ó kéde ọ̀rọ̀ ọlọ́run fún wọn bẹ́ èèyàn ṣe kéde nígbàtí ò tún rà àtìrárì tún rà rárá. Ó tún lọ pé gbogbo wọn sí kọ̀rọ̀. Ó tún sọ pé kò sí ìkẹ́kẹ́ tí mo ń pè ní títí pé ẹwọ́n kò ní jẹ́ ọlọ́run tọ́rọ bá yíó gbọ́gbọ́ orí yìí kò ní wò pẹ́ ti sẹ́gbọ́ tẹ́jú bá wọ́n gbọ́ tó bá wọ́n wọ́n lẹ́gbẹ̀ẹ́ sọ́sẹ̀ ó ti ṣètò ó tún wá ẹgbẹ̀rún kan ọdún dé àádọ́ta lẹ́ọ̀rọ̀ 50 years tí ẹ tó ṣe rú ọdún tí àyí ọdún tí àyí kúrù kọjọ́ rú títí àà tí tí a táwọn àbá wá kìdẹ́ bí pé wọ́n ní bẹ́lò mí bá lọ léèkéwú níbi tí a ń gùdé nígbàtí bá ń lọ olóòpa irú mọ yọ́ yọ́ pa álẹ̀ sẹ́kùlé èrò ọyọ́ yọ́ pa sẹ́kùlé yọ́ wà aṣọ fẹ́lẹ́ àti mo ti lọ léèkéwú tí irú tọ́ yọ́ bá ti yọ ẹfẹ́ ẹlọ́ta ẹgbàǹsí rẹ̀ kọkànlẹ̀ tó ti léèkéwú bàbá àwọn sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́jọ́ ọmọ jẹ́ lò ọkàn lọ ni ó ọjọ́ mẹ́rin sí ní fi yíyọ ẹ̀yẹ bàbá wà gbẹ̀ ìlú mayó jọ márùn-ún ni ó fi yọ ọjọ́ tí wà yọ ọjọ́ tí a yí ó nígbà tí wọ́n bà tó tún kọ́ yóò tó tún kan rárá tó tó bá rọ̀ dáadáa ní

abọ́kan lọ́wọ́ láì jẹ tán ẹ̀yàn bá sì rẹwà ká dà sóko bàbá ìjẹ lè tán ọlọ́run tó lọ́jọ́ ní hmm. ìsì dàbá lọ́nu ọlọ́run ti kẹ́ àwọn ó ti filẹ̀ àlùbáríkà kẹ́ àwọn kò sí tó fi yà jẹ́ àwọn táà bá sọ̀lẹ́ ṣùgbọ́n ẹni tó gbogbo ala ti sá lóko olùkù ti sá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìdíkàlùkù apàdé oko ni ọlọ́run ọlọ́wà Lẹ́yìn sábàbí ni ó wà pé ọgbà dídé náà ojú omi ni ó tó padà sí bí kèfèrí. Sọ́ọ̀bọ́lọ́ náà kò sàjòjí wá aṣọ́rọ̀ àwọn olóṣùlùsù náà. Wọ́n rọ̀kọ́rọ̀ náà túbá, tọ́wọ́ ti gbà túbá wọn, nígbò tí yá wọ́n tó padà bí kèfèrí wọ́n tó padà kálùkù wọn máa bẹ lọ́n ni àwọn gan lára àláyọ̀ ọ̀pọ̀ ẹni tí bá wà lórí ìmọ̀lọ́run lọ́kan tó wá padà sí ilẹ̀ ọ̀dá bẹ́yà ń sẹ́gbọ́ ní bẹ́yà ń gbégún ní ó lè di làdá ní mọ́sájí lọ́la jẹ́gbọ́n náà ó lè di mọ́ ẹgbà àwọn bàbá wa kẹrẹlẹ̀ iná lọ́wọ́ ni wọ́n gbórí ilé lọ àdìkì àmà ọlọ́mbà ní kíá ó darí ní àwọn gba ẹ̀kú lórí ìwó filáwà níbi filáwà níbi àti ọlọ́run tí ó sì máa kan ṣe àmì o. bàbá níbi àlẹ́ ìbànà wà á bùlà ní àmì ìlànà kára màtà ìlàkàrà sàlùwà màtà. ẹ̀sìn nígbà tí a wà débẹ̀ ní pé kó yí ọ pé ìpìlẹ̀ ọmọ èèyàn ẹ̀sìn ni o kò ń sẹ́gbọ́ o ẹ̀sùn orí ẹ̀sùn tuntun kan lọ́ba fẹ́ máa gba ọ pé olè fẹ́ yìí kìíní kan lẹ bá eégún ní lọlé wa máa fi lé yín kún hmm. máa fi kún pé nínú ọ̀ràn yín máa fi kún máa ṣe ní àlálì tìláàsì ìgbàgbọ́ ọlọ́bẹ̀rẹ̀ olóbẹ̀rẹ̀ ìsìn ọlọ́run lọ́tún sí gbọ́ ìgbàgbọ́ tí wọ́n sọ kèése ìtàwọn èèyàn pera wọn kèése mẹ́ta lọ́kàn wọn. òkọ́ o wọ́n ti gbọ́ o ìgbọ́lọ́kan ṣoṣo mọ̀ ń yóò onímọ̀ ń sọ o àwọn olóòrò náà ọgbàgbọ́ ọmọ ní lóbi mẹ́ta lọ́kan ìgbàgbọ́ ni mú wáyé o ìjọkan ọlọ́run ló fáwọn èèyàn kò pé ẹbí tí mo fún náà mà wà pẹ̀lú wọ́n kú nítù làwọn ọmọ sọ́wọ́ àlẹ́bí ọlọ́run ní wí kankan yìí láàmá àyàfi síde ọlọ́run tó ọkọ̀ wọ́n láti pé a wí a ní wí kan ní ilẹ̀ máa mọ́rúta ní ìbìyí Ìgbà ọ̀pá mi láṣẹ pé ẹ máa wí ni kí àlàpá láṣẹ ni pé a ní. Ọlọ́run mi ni ẹ máa sìn ọba tó dá mi tó dẹ̀yìn náà òun nìkan oṣù ni ẹ máa sìn. wà fún túnmọ̀ lè mi ṣẹ̀rí ìjàmbá tí mo tò sí nínú. èmi ànábì yìí sá mo sì lè jẹ́rìí ara mi àtàwọn tí mo fífẹ́ fún gbà mo mi máa tàwọn pé tàbí. ṣùgbọ́n gbà tó ti mú Ilé ọlọ́run nìkan lọmọ tí wọ́n ń ṣe èmi ọmọ tẹ́ ń ṣe fún Ó ti tó búrò tó, ìwọ ọlọ́run ni àlákùn lè ṣe é. Wà á tààrà Ìwọ lè rí àárín gbogbo nǹkan. Ọlọ́run ọlọ́run yín tó àzí bí wọ́n ń gbọ́ bá lọ́jẹ̀ wọ́n ń ya mẹ́ta lọ́kàn. Èpè yẹ̀rí níbi ìyà rẹ̀ àwọn ẹgbẹ́ ẹni ẹ́. Bọ́ bá sì lọ mójú kú òpó tóbi dùn jẹ́ ń wí lọ. Ìjọba àrí ọ̀ká náà sì mọ̀ bó ti ṣe kò sí àtìsù ni pé kò sí tápá rẹ̀ ọ̀ká àkíìmù ni pé kò sí tí ọmọ bí ó ti ṣe ọ̀jọ̀gbọ́n ni ọ̀dàgbọ́n lọ́rùn lọ́rí Israelia William Smith ọ̀jọ̀gbọ́n ni ó sọ nínú tírẹ̀ tó pè ní àsáàtù fíkra ti tó fi sọ̀tàn bí ìpìlẹ̀ ìmọ̀lọ́run lọ́kàn sí bẹ̀rẹ̀ ó lè jẹ́ mùsùlùmí o ó fi sọ̀tàn ó fi yẹn sọ̀tàn bí ìròrí bó ṣe bẹ̀rẹ̀ ó mú oníranà ẹ̀rí àtàròdàrẹ wá oríṣi ọ̀nà lọ́gbà tó fi rinlẹ̀ pé ádà awọ́la tọ́mọ ènìyàn kọ́kọ́ ṣe láyé káàdà tó já ìlà ilẹ̀ wáhìdì láàrin ọlọ́wọ́ kan ṣoṣo ní ẹ̀dọ́jú ẹ̀kọ́ ọba tó tóbi ọ̀dọ́jú ẹ̀kọ́ gún ọ̀dọ́jú ẹ̀kọ́ ọ̀sà ọ̀kọ́jú ẹ̀sí sàgún ọwọ́ ni wà máa ká nà ńgáṣù ìlà ọmọta wà nídàtà ìjẹyọ kan ṣo ó ní gbogbo àwọn èèyàn ọlọ́run nìkan ni wọ́n máa ń sìn tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ni wọ́n yapa Wọ̀láwọ́lá rẹ̀ nímọ̀ tó sábà kọ̀kùnrin rọ̀ níkà. Ọlọ́ni tí èbá ṣe gbólóhùn pé a ti sàdéhùn fúnrí ànábì wípà ní pàwọ́rẹ́ mọ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn. Ọkùnrin ya bẹ́ẹ̀ nà wọn òfin máa ká. Ọlọ́run yẹlẹyẹlẹ tí kálukú ọlọ́run tó fún àti ṣàdéhùn ni lẹ́fí ń rò pé iṣẹ́ ìṣe náà ẹ̀ta pé iṣẹ́ àkúṣe náà dá ẹ̀ẹ́jọ́ àti ṣe lẹ́jẹ́ sí ẹ̀kọ́ fúnṣá aláàánú ni ọlọ́run kan ń wọ ni ọlágbára kó gbọ́ ọmọdé òkúta tó ń forí kan ṣùgbọ́n ọba lúwọ̀ ọmọ àkọ̀sẹ́ni tí ó forí kàn má ó ì ti bu àwọn tí ó bù dá anájẹ́ ti pọ̀ ní fi ń wọ̀ káwọn ní olè jọ yẹn ó ní. ó fi ọ̀sà tó kún ìyá báwọn ti ń bọ̀. wọ́n máa fi ọ̀sà tó kún ìyá o. wàyà kúrú nàlẹ́ ọ̀nà ohun tí náà lẹ́yìn láyà tún ní ọ́rọ́sì. ọlọ́run ni wọ́n máa sọ wípé làọ́lá òun sílẹ̀ alẹ́ ìyá àyà tún mẹ́rọ̀ bì tó bá tẹ̀ ṣe wípé wọ́n bá sọ wọn bá sọ ayà kan fún látọ̀dọ̀ ọlọ́run mọ̀ pé lóòótọ́ ọlọ́run lọ́rọ̀ ń fẹ́ wọ́n sọ ayà kalẹ̀ fún àwọn àgbà àwọn àgbààgbà tí wọ́n ti lọ ọlọ́run kọ́ kẹ́ràn ìmáàmù odidi tíra ló ní tó fi kọ mùjísà àwọn àwọn àmì àmì táwọn èèyàn fi mọ̀ pé a ah, eléyìí yí yàtọ̀ a ti sọ bí ẹnu tàbísírù iná a ti sọ bí ẹ mọ́ èèyàn bá takò èyí ọ̀yọ̀ wá fún mùsùlùmí àwọn kan tó fi lékún ní ìgbàgbọ́ pé lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run àti ìgbàgbọ́ bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀sẹ̀ fọwọ́ ra ẹ̀rọ lẹ́yìn kọ́yàn rẹ̀ ó ní wàdà àti gbàpọ́lọ́ oúnjẹ́ ṣùgbọ́n mẹ́wàá kú nígbàgbọ́ kọ́ta àtàpàpọ̀ ẹ̀ léèmá omi ó sì lọ ilé mo ti rí Bàbá mi pàdé ìyẹ sáàrí ohun mẹ́wọ̀n náà wáyé. Bẹ́ẹ̀ lọ́la fẹ́ sọ mẹ́. Káàbù eh, eh, eh, òkúta wọ́n bọ́lọ́ lọ́wọ́ kó o sì kọ́ tó máa tàfọ̀mọ́ fọ́lọ́. Bẹ́ẹ̀ lọ́la fẹ́ sọ. Lọ́la ó sì lálẹ́ ìdí ayẹ tó ń rántí. Ṣùgbọ́n ọ̀gá ọ̀gá mò jí sẹ́ẹ̀ ó lálùkọ̀rọ̀ àná èdí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé kálùkù ló ní ipò táwọn tààrin wọn sí wà àwọn tààrà nẹ́bì mú sá sí àwọn wọ́n dá níjá wọ́n mọ̀dá pàápọ̀ ó láàfí fi tàwọn rẹ́ta sọ̀gá mùjísà tiẹ̀ torí wọn ọ̀dà lọ́rọ̀ sísọ débi tí wọ́n máa wò pé ọ̀rọ̀ ló kalẹ̀ báyìí. ṣùgbọ́n dání ágùdù sí lọ́wọ́ fi ní ọ̀yá ọ̀pá tó fi ń dẹ ẹran mọ́ ìdúlẹ̀ kan máa déjò. ó fi mọ̀ pé tí ẹ tún ṣe kí ni ó ti fi ọlọ́. wọ́n á sábí yá kọ́ mọ́ ọkọ yànnàyànnà. jẹ́wọ́ padà lẹ̀. wọ́n sọ pàálẹ̀ tẹ́lẹ́kọ́pù máa ń sọ́nà àwọn bàbá jẹ́ ìsàbọ̀mọ́dá ìnà máa ń jẹ́ màáhún ọlọ́ni gbogbo sáwọn si kójọ yìí ètè àbámọ́dá ọ̀dání àti gbogbo èrè àti àtẹ́fùn àti táwọn ń dà kalẹ̀ wọ́n sọ ni. Ìgbà gbogbo ẹ̀. Nígbà wọn náà ní orí kí ara. Gbogbo àwọn òfìdá tí ó ń bẹ orí tí ó ń bẹ̀rẹ̀ tí ó ń dá gbogbo ẹlẹ́ ní gbogbo wọn forí kalẹ̀. Àwọn agbọ́gbọ́ ẹgbùdé. Ó fáwọn ọ̀sà pé ọ̀gá ni nínú gbà náà tó mọ̀ pé tẹ́lẹ̀ yìí ìsìná. Ọba Arúnà àti Músa ti ń dínjẹ́lẹ̀ ìbò ọkọ̀ ọjọ́ àjọ́ gbogbo ti kọ́ gbogbo mẹ́fí kọjọ́ láyé láti kọ́ ó fi dúró ọlọ́run múúsà àtàrà ọlọ́run àti ìgbà àwọn gbàgbọ́ àfihàn náà ní nǹkan kọlu ní ìsìn ilẹ̀ àgbàgbọ́ ẹ̀ẹ́dọ̀jú sí mi akó ìjọ torí tẹ́lẹ̀ bá ń yẹyẹ ẹ̀yà alẹ́ gbàgbọ́ àmọ́ tó làwọn ṣe ẹgbàgbọ́ tẹ́lẹ̀ kó tó di wípé mo pè wá bí

wọ́n làwọn kò ti àánà. àìsí ọkùnrin akutu làtọ́ mímí kìláàsì. ẹ yóò wá jẹ́ ẹ̀mọ̀ pé agbára jù bẹ ń bẹ ọ̀rọ̀ ń tọwọ́ ọ̀tún kan tiẹ̀ ń bẹ ṣe òsì ẹ̀. wọ́n ń bẹ ṣe òsì tiẹ̀ wọ́n gbọ́wọ́ ọ̀tún ẹ̀ mímí kìláàsì pàṣípàyọ. òtún mímọ bẹ́ẹ̀ ẹyẹ ẹyẹ ní ọ̀sán orí ẹyẹ kan yóò yọ Olúwọ́ lọ rú ibi kálẹ̀, ìjọ ọkọ bẹ̀. Ẹ̀rùsẹ̀ yóò dè jọ sọ ní jíjẹ. Lẹ́nu gbogbo ọ̀nà dára ọ̀daràn, àmọ́ kò dára. Ọ̀daràn pọ̀. Wọ́n ní bàbá ṣe wà ẹ̀mẹ́ni tí ìyá rẹ̀ ga bí ọlọ́run ọdún àti Mọ́sá ní títí tòun ní. ẹ̀mà tẹ̀lé sáfẹ́ ẹ̀wù tí a ń fẹ́ ìnàkúnlẹ̀ ó ti sọ́rọ̀ ìdọ́lọ́ lẹ́mà wọ́n ní káàkiri ànábì mú àmì tí ẹnu torí páwọn òkùdá ìlànà sí ní dá fi jọ́gà àmì tí ẹnu fi jọ́gà mù jíṣẹ́ yìí sá àwọn wọ́n máa ó lò kádàrà kọ́ torí wọ́n ti jẹ́ ti kádàrà dókítà ọgbọ̀ oògùn òsìlú ní wọ́n ojú ẹ̀fọ́ ògiri kan gbogbo ẹ̀dá lọ́wọ́ ní kẹ́lá bí ìṣọ́ ọmọ ṣe láì lọ ọkọ́ sẹ́ ìṣègùn ó sì ìlà ẹni títí Ó tún sẹ́rẹ́ bí wípé ó fi àgbàtà, ó fi mọ ẹyẹ. Fàákùkù bí i. Àjọ́sì mú ìṣá ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ atẹ́gùn sí. Bọ́yá mọ́nù sọ́rọ̀ ọ̀dẹ̀ ìsinmi. Ẹ̀jẹ̀ àwọn àjọ́sì ọlọ́nu. Ó ní mú ọ̀sẹ̀ pátẹ́gùn sí ó sì lé ọgbọ̀. Kọ̀sọ̀kọ́ gbára oníbi ìsinmi pẹ̀láṣẹ ọlọ́ni o. ibi ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ àti sọ tó ti tó ti tó ti sọ nù. nígbà tó mí ìbá wa ń kóyò fọwọ́ ṣàdúrà kan fún èèyàn wọn ní kíní kan wá. jọ́sẹ̀ ẹ̀ta tí wọ́n ti di fáwọn èrò wáyé kan ṣàpòsí alágbára àdúrà. àgbà àdúrà gbàrà. wọ́n wá sọ̀rọ̀ ẹ̀dín kan yóò ti dábọ́ lọ́dọ̀ ọlọ́run. àlọ́ kò gbé sọ́dọ̀ kí ni gbogbo ẹtí máa ṣe rúkìá ìta wà dìjẹ̀ ní wọ́n sọ́nù yọ́ lọ sọ́ọ̀bù iṣẹ́ tó ń mú ọ tó pé lọ́gbàrà ẹ̀yọ́ kan jáde lọ́gbà ah, ọwọ́ bọ̀ lónìí ìwọ ló rùpọ̀ òun já jáde ọ̀rọ̀ pàwà ní ọlọ́ni ẹ̀ṣẹ́ wọ̀ láti gbẹ́tí máa mú ọ nù lẹ́yìn náà ọ̀bá ya jókòó jẹ́. wọ́n kò bí kò ní gbogbo ẹni tó adẹ́tẹ̀ ni ẹni tí kìíní dàlú ni gbogbo ni ọ lára ní àwọn abàdé fi kí àwọn tí ń so oògùn orí fọ́ ni ẹ̀dọ́ ń dún wọn ò tí fẹ́ ni ó báyìí sì jí. ọlọ́run a lè torí wípé

Tààrọ̀ wọn ọ̀rọ̀ wọn fẹ́. Ẹni ara ń sẹ́ ló jíṣẹ́ fáwọn akọ́rà níbi ìṣá ń bọ̀, owó òfin pamọ́, ìwọ lọ́wọ́ máa fi iṣẹ́ ẹran níṣẹ́ pamọ́. Ewó ń tiẹ̀. Wọ́n ò nà bí òkun bí máa dákùn lónà wà máa sàyè ń jọ mi. Ọ̀rọ̀ kan tí ọ̀tà àwọn àṣọ kankan yóò ọjọ́ ọlọ́run bá mú adégbẹ̀ ọ̀làyé ọlọ ọlọ́run ojú kọ̀rọ̀ kan sì ń bọ̀ ní ọjọ́ mẹ́ta ìtí ń bọ̀ tí wọ́n ti gbé rẹ̀ níbì kan hmm. àlọ́bì yìí sá ọlọ́run kéré bẹ́ẹ̀ ó lájú afọ́jú ó ń jókòó dìde ó ní lẹ́ẹ̀ẹ́ ó ní ibi tọ́lọ̀ kẹ́midé ó lè gbé báyìí kí n sọ fún yín pé lẹ́ẹ̀jẹ̀ yín lọ́sàn yìí àmàlà dúdú lẹ́jẹ̀ tàbí sọ pé láàárọ̀ ilé ẹ̀jẹ̀ yín búrẹ́dì àti tí ilẹ̀ jẹ tí ó ti gbọdọ̀ sí. wà á máa tàṣẹ ìwúlẹ̀ sí ìbùnú ti kú. ó dàbọ̀ tó lè sọ fún ọ pé ó kàbọ̀ rẹ̀ sí méjì nínú ilé yín. bẹ́ẹ̀ bá lọ wọ́n á kò gbọdọ̀ yí ilé ẹyọ rẹ̀

ويقولون لولا أنزل عليه آية من ربه ويقولون لولا أنزل عليه آية من ربه ọlọ́wọ́ tọba sáàbà àgbà ọgbọ́ fún látọ̀dọ̀ ẹ̀ kí lọ́kàn wọn bí olóòfẹ́ tí wọ́n lọ́n bá ṣe lé ìsìn bá ṣe nínú àmọ́ ní bẹ́ẹ̀mù gbogbo ọkọ̀ pàmà ìlọ́lọ́ nìkan mọ́mà èmi mọ́mà bí ti máa ṣe nǹkan mi ẹmọ́ kọwọ́ ọmọ tùlétùlé kọwọ́ bọ́ kí ni òkú lójú ọlọ́ọ̀dí wà náà bí wọ́n máa bá ṣe ẹlẹ́gbọ́ ẹ̀ẹ́sẹ̀ pápá mi ọ̀ká wọn gbogbo ẹni tí ó ń

ìkẹ́ wa kí ń kí gbé àṣẹ àánú wá lẹ̀ fún ìtí ń fẹ́ aṣèdí ẹ̀ fún bíbá lè ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ò mí tẹ́lẹ̀ tí rọwọ́ sí wa àwọn anáwọ́ ọ̀kẹ́ tí ń tí fún ìdáráwùn mọ́ ti wọ́n ti ní ààrẹ àtìná ọlọ́dún bàbá àlẹ́ ẹ̀yẹ tí wọ́n máa tí wọ́n máa ń bẹ̀bù wú àwọn àyàwó lọ. Ọlọ́ni gbogbo ètí tẹ́ ń dáhùn tẹ́ ẹ̀rọ wípé ẹgbẹ́ mọ́kìrù ta wà, ọlọ́run sáà lè fi sáà lè fi ròyìn ọlọ́run. nínú ọwà náà tẹ́ tí ó jẹ́ lè mí tí wọ́n wọ́n pé nìkan wọ́n pọ́lọ̀ ní kíní nítẹ́lù kùránù ámìrú ha tàmàjá onímọ̀ẹ́nù ròyìn ọlọ́run àtọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀lù kùránù bá ti gbé wá àmìrú àkàmàjá nìgẹ́rì tẹ̀kìyí fínwàlátà àrífínwàlátà àtílínwàlátà ṣbí bẹ́ẹ̀ni kùránù máa ṣe jẹ́ wá ní kóòlò ọgbọ́dọ̀ ṣe tààrí nǹkan tàbí ọmọ rẹ̀ pé ọjọ́ sọ́lọ́ tàbí tààtí ló pé agbọ́dọ̀ wọ́lá tẹ̀mùsílì gan àmìrúwá kàmìjà ọlọ́run sọ àjọ̀lá lọ Kúlìlẹ́ wà jùlọ mọ́kíwọ́ ọlọ́run lẹ́nu ọlọ́run mọ̀ yára pọ̀ ní ètè o. àlàyé rẹ̀ á ṣe ètè mi ètè lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run sọ àjọ̀lá lọ. iná rúṣúlà náà yà sí. alhamdulillahi. ọ̀pìlẹ̀ àmàrójú ara lè wí tó ní wípọ̀ ní yàrójú kàrà lè gbọ́tọ̀lá yàrójú kàrà lè gbọ́tọ̀lá bukita ìlú ìgbà lè ilmi wọ́n ní ìràkínàwó bọ́lá àtàkùnrin kúnlẹ̀ àrífin bí àìsẹ́ríkà ní àtúrọ̀lọ́ ọmọ tí ó lò ní kìdá tápọ̀ ń pàápàá sí gan sọ́rọ̀ àlèkún